الحمد لله فطر الناس على الدين وعلى الإسلام والسنة وقال سبحانه فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله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 وهو خير الوارثين عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن وتمسكوا بدينه وسنة نبيه يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يمكن الله أبا يوزعون إيوه في سنن الفطرة أدامه òun ni àwọn ìṣe sí tó fi fi ẹni tó bá ṣe ìṣe sí yẹn tó bá lo ìlànà náà irúfẹ́ ní bẹ́ẹ̀ á máa ròyìn rẹ̀ ibi ẹni tí ẹ̀sìn ń bẹ lára rẹ̀ ní tíńsẹ̀sì àdámọ́ ní Islam èyí tọ́lọ́wọ́n ọba àdìsọ́lá dá gbogbo ẹ̀dá lórí ẹ̀ tó dẹ̀ kó gbogbo ẹ̀dájọ́ lórí ẹ̀ ọlọ́run tó wá nífẹ̀ẹ́ ẹ̀lfítọ̀rọ̀ yìí àdámọ̀ yìí ìṣẹ̀sì yìí ìlànà yìí ó nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀dá nìyà tó ìpè lílo àdámọ̀ ẹ̀sìn dáwé òun ni ó ti kí gbogbo rẹ̀ ẹ̀dá nìyà yìí wọ́n pé ajẹ́káwó rẹ̀ wọ́n níyì fítọ̀rọ̀ yìí ya ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́run òun náà ni as-sunnatul qadimah ìlànà àtijọ́ èyí tó ti fi àwọn àtẹ́bí ọlọ́run ọba sallallahu alayhi sallallahu alayhi wa sallamu ala nabiyyina ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá wọn àti àtẹ́bí ọmọ Muhammad sallallahu alayhi wa sallam ìlànà àtijọ́ ni táwọn ànábì ọlọ́wọ́n bá dáta lẹ́sà tó ti dájú pé gbogbo sẹ̀ríà tó jókòó ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó kó jọ lórí fìtọ̀rọ̀ yìí ọwọ́ àtàtẹ̀ ti gbé wọn pẹ̀lú fìtọ̀rọ̀ ìyẹn àdámọ́ yìí ọjọ́ amòrò ìjìnlẹ̀ àdámọ́ ni tí wọ́n ti gbé àdámọ́ ìyàlẹ́ lórí ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba tẹ̀rí àwọn ìlànà àdámọ́ yìí Islam gbé wáyé pẹ̀lú rẹ̀ òun ni ẹ̀sìn yẹn ti máa ń wìn pẹ̀lú ẹ̀ ayé èèyàn gan yóò jẹun tí ó da àǹfààní bá wà ní ìgbésí ayé èèyàn gbogbo eléyìí a máa gbàgbọ́ yí ẹ̀ pẹ̀lú tí a bá sọ fún àdámọ̀ yìí dáadáa ká dẹ̀ lo bí ẹni tọ́lọ́wọ́n bá fi ṣẹ̀rí àrùn bó ṣe ṣàlàyé ẹ̀ fún wa. nínú àwọn àǹfààní tàbárí nínú àdámọ́ ìdá abáyọ̀ òun náà ní tàbínú ẹ̀yà ìṣesí àdá arọ́mà nínú àwọn àdámọ́ ìyá ìbádọ́lá òun náà ní pítà ìdábẹ́ èyí tó fi kóun náà ní gbígbé awọ èyí tó bo ìdánimọ̀ ọkùnrin àti gbígbé awọ èyí tó wà ní òkè ìdánimọ̀ obìnrin irú dídábẹ́ ọ̀rẹ́ yẹn ní ṣe fi haqqi rijali wan nisa láti ṣe bẹ́ẹ̀ fún ọkùnrin àti obìnrin ká má tẹ́tí sí àwọn ariwo ní wáyé láwùjọ wa kí ló fà á tó fi jẹ́ dandan nítorí pé ìkọlà abẹ́yì àti fọ́kùnrin àti gómìnrin min sha'a'iril Islam inú àmì ìdájọ́ máa ń mùsùlùmí ni. obìnrin gbé dáa bá rẹ́ nìkan tó ti dàgbà bí ò dábẹ́ àdèsí èméjì lórí ẹ̀yìn pé láì sàbí mùsùlùmí kì í ṣe mùsùlùmí nìyẹn. wọ́n lọ wá tábìlì gbé dání mọ̀dásùn fún mùsùlùmí léèyàn òun ní mọ́kànlá lẹ́fún ìsọkùnrin ìsobìnrin. wọ́n ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ìgbìmọ̀ olùkúlẹ̀ àtijọ́ hàní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ bàbá ẹni yẹn látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ní ẹni ọlọ́sọ́dọ̀ anábì sallallahu alaihi wa sallam ọwọ́ àǹfà anábì ni o sallallahu alaihi wa sallam pé kọ́dí àsìlámù pákó òṣìṣẹ́ ọlọ́run tó fi di mùsùlùmí wọ́n là anábì sallallahu alaihi wa sallam wà sọ fún pé tọ́ ألقي عنك شعر الكفر يقول احلق irun àìní gbàgbọ́ ti bẹ lórí rẹ yẹn lọ́gbẹ́ kú ìtumọ̀ rẹ̀ ní kí lọ́ọ́ fà obìnrin pé àti ọ̀kẹ́ nìyẹn lára ìgbà tí mùsùlùmí lè parí tí ọjà ti gbéyẹn fi tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wa sallam kéde kọ́ kẹ́ parí lọ́yọ̀ oṣooṣù ló máa ń fa ọ̀dọ̀ yìí kò ní owó tí àwọn bábà máa gbà lọ́wọ́ wọ́n lè ní bọ́lọ́mbà kò kẹwa àwọn alákòókè yẹn ọwọ́ ara pléèdì twenty naira àwọn àni ìpínlẹ̀ tuntun náà báyìí pẹ̀lú mo ti fárí lọ pa ọ́. èyí tó jẹ́ súnà tó ife sàrọ́ àlẹ́ ìlú ẹjọ́ òun náà ní kọ́lọ́ fi rúmọ́rọ́ àti hajj èyí tàn níbi sọlọ́lọ́ àlùmọ́lá tó ti sàdúrà fáwọn ẹni tí wọ́n fárí yẹn ike ọlọ́run bá ní sikẹ́ alimuhalileke ọ̀sàdó abẹ́ ẹ̀bí ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà yẹn ó ti wá sọ pé àwọn ẹni tí wọ́n gbèrú náà ọlọ́run bá ń kẹ́ wọn o lẹ́yìn ìsọsọ fọlọ́ nǹkan bá ní kí àwọn tí wọ́n parí níbi iṣẹ́ ìjọsìn hajj wọn tó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tán. inú sèṣin yẹn tún fi parí òun kéèyàn di mùsùlùmí gẹ́gẹ́ bá níbi sọ́lọ́lá sẹ́lẹ́sọ ìwọ̀n ẹ̀mí ìgbàgbọ́ ti ń bẹ lórí ẹ̀ lọ́gbẹ́ kú ìtura rẹ̀ gbé lọ́ pa ọbẹ̀ ẹgbẹ́ ni wọ́n bá di mùsùlùmí ní ọdún àgbà bó di mùsùlùmí tó bá jọkùnrin yìí sóbìnrin o á parọ́ orí rẹ̀ dànù láti ọ̀gá gẹ́gẹ́ àyẹ̀lẹ̀ yìí ti di mùsùlùmí tẹ̀mọ̀ kóbìnrin ọgbọ́dọ̀ parí nítorí pé irun orí obìnrin wọ́n dà gẹ́gẹ́ bí irùngbọ̀n táwọn ọkùnrin níní bọ́kùnrin ò sí gbọ́dọ̀ gé irùngbọ̀n kò sí gbọ́dọ̀ pa irùngbọ̀n. ọgbọ́dọ̀ yẹ ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin ọgbọ́dọ̀ kírun rẹ̀ tí ìbá ti kọ́ wà ní àbúrò náà lọ síṣẹ́ hajj àbí ọmọlọ nígbà yẹn ni ó fi díẹ̀ mú tí dị dẹ̀ gé ọ lọ. bí ọmọ mi lọ ọmọ yìí hàn sí wọn pé ni ìyá lọ fi rin lẹ bẹ́ẹ̀ ní tuntun ìmọ̀n kò ní kọ́ pọ̀lọpọ̀ wá rújojo ohun tí òsì nínú òfin ni wọ́n máa sọ fún wa ní òfin ẹnu ní òsì lè yọjú ìmọ̀n tó ọba yọjú lórí pé wọ́n ni àwọn aláìlẹ́sìn lọ́ wá wa rí ẹ̀yàn lè rí wọn tí ń tẹ̀ kí èsì rí ni. nípa bẹ́ẹ̀ adẹ́rì níwọ̀n ẹni gbàgbọ́ ẹlòmíì lè ti mú kíní àwọn ẹ̀kọ́ kẹ̀kẹ́ kó ti fi yí kótó di gbọgbà Islam kọ́lọ̀ padà gbìnà ẹ̀rí arákùnrin yìí ni ẹlòmíì sọ fún mi nílò ọ̀rọ̀ mi ìta nẹ́bí sọ̀rọ̀ lọ́kùnrin ọ̀fọ̀ àlùfẹ́lá ń sọ fẹ́ lómi ìpè alùpùpù àǹkẹ́sẹ̀ àrọ̀ ikú fúri nígbà tó ti gbàgbà tó ti di mùsùlùmí irun àìní gbàgbọ́ ti ń bẹ lórí rẹ̀ lọ́ padà nù wá tẹ̀lé kó o sì dábẹ́. wọ́n fi ẹ̀rí pé ìdánimọ̀ sáàfin mọ̀ ẹgbẹ́ mùsùlùmí lẹ́nu yìí òun ni kọ́kọ́ lábẹ́. sáwà ọjọ́kùnrin ni àbí ojóbìnrin ni. dídábẹ́ ya ibadallah ọwọ́ àánú lálẹ́ ní ẹnẹ́bí ọlá Ibrahim alayhi salatu wassalamu ala nabiyyina tọ́jẹ́ olólùfẹ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé kódà ó lo ìlànà yìí ìlànà dídá bẹ́ẹ̀ ìkọlà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ànábì Ibrahim alayhisalatu salam tó ti ọmọ ọgọ́rin ọdún ogún lọ́nà mẹ́rin ọdún nígbà tó dé bẹ̀ wọ́n ló gé adọ̀dọ̀ rẹ̀ yẹn pẹ̀lú ẹ̀lùkọ́dọ̀ wọ́n ní bàbá kó jalè ẹni sádà ajá sí kó mú àti omi kè ṣùgbọ́n bàbá kó sádà wọ́n láàyè tó ti gé tó ti dábẹ̀rẹ̀ yẹn òun ló ń pè ní ọdún tọ́ba jẹ́ máa fúyẹ́ ìdálé yẹn ọlọ́run ẹ̀dẹ̀ ti sọ fún anabi sallallahu alayhi wa sallam ìgbé tó ma àwọn ẹ̀yìnà ilayka àti tẹ́bìrì millata Ibrahim hanifa lẹ́yìn wá gbà yẹn ìmísí àwọn ọlọ́run ọba ti wá bẹ̀rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ibi kọ́ بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الحكم والذكر الحكيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة النبي صلى الله عليه وسلم حق الاتباع ولا تخالفوه في كثير ولا في كبير فيرجع الله بعض dídábì obìnrin tó bá tẹ̀lé àmúlé inú lànà ẹ̀sìn lọ́wọ́ pẹ̀lú hadith tí a wá àyíká ọ̀dẹ̀ ọlọ́run tẹ̀lé tí wọ́n gbé gbà wá rẹ̀ látọ̀dọ̀ ọkọ wọn ti di òjijì ọlọ́run sọlọ́lọ́ àbáyọ àyọ̀sánlá wọ́n lè sọ ọlọ́run sọlọ́lọ́ àyọ̀sánlá sọ ilé ìdá sábàtì dáná ni ọmọ ìwájà bá ń bọ̀. tọ́ba ti wí pé abẹ́ ọkùnrin tí wọ́n fi kọlà fún ọkùnrin tí wọ́n kọlà fún àti obìnrin tí wọ́n kọlà fún tí àwọn méjèèjì bá fi fi tí wọ́n fi kọlà fún tí wọ́n bá fi pàdé ara wọn kọ́kọ́ ní ìwájú àtàlùkò ìwé ti fi dáná. yá ìbádàlá tá a bá wo hadith ọ̀rọ̀ tá a tẹ́bi sallallahu alaihi wasallam sálàyé oúnjẹ oyé wa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ pé àbáwọn obìnrin lójú ayé àtẹ́bi sallallahu alaihi wasallam kúnná yá tẹ́bi nà wọ́n á máa kọ́ la pàápàá jùlọ nígbà tá a nẹ́bí wà láyé sallallahu alaihi wa sallam ẹ̀dá méjì agbàgbé tá a bá ń sọ nípa súnà bọ́yá ọjọ́ ọ̀rọ̀ òtítọ́ ọlọ́run ní sallallahu alaihi wa sallam àbí ìsìn òtítọ́ ọlọ́run ọba ní sallallahu alaihi wa sallam àbí ohun tí wọ́n ti lójú ayé ànábì sallallahu alaihi wa sallam tó dá wa lójú pé kò lè pamọ́ sí wa. ṣùgbọ́n tí ọ̀sọ́ fún nǹkan yẹn ọ̀dà ọ̀lẹ́ súnà ìwọ bá ti wá pè ní súnà yẹn mílẹ̀ sáwà ọwọ́ àti nǹkan tó ti fi yọ ọba arinlẹ̀ títí ayérayé lẹ́yìn sẹ́ni mílẹ̀ ni mo yẹra kò sí nínú ohun tó ti fi ayípadà ọyàtọ̀ sí orí èèyàn tá àwọn kan ní sísun wọn làwọn ọmọ nípa ìlera tọ́wọ́n ni ẹ má kọ́ lábẹ́ fóbìnrin mọ́ ìyẹ́gbẹ́lẹ́ ìdẹ́bí bẹ́ẹ̀ abẹ kan fi kọ́ ẹ ti ní wọ́n má fà bẹ́ abẹ yọ̀kẹ́ kọ́ fún. èèyàn bíi márùn irú bá a ti ń ka kàrá ilé ìmọ̀ọ́mù láyé àtijọ́ ó lè yọmọ kékeré ọyẹ wa gba kàrá lábàá pọ́ńtà ẹsùn ọba ti kòrò ni wọ́n bá ń fi ti tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn wa ni gbélé gbélé ṣùgbọ́n bá bá ti àsìkò sọ pé o ìgbà yẹn ni á gbélé báwo pé kò sígbà lọ. lórí ẹgbẹ́ ọlọ́bẹ̀rẹ̀ ọkọ kéèké ẹ wá gba sàárà ayọ̀jú bẹ̀ báwọn bàbá ahẹ́ wa mú lè mọ́ mu ọlájọ́rí wọn bá kọ́ làkú wa lọ abẹ́yọ̀ kan náà wọ́n lè fi kọ́ bìyàn bíi fifteen ẹ̀tọ́ báyìí pé yẹn ní ká bójú tó kọ́ má fi pa kẹ̀kẹ́ náà wọ́n á máa fi kọ́ bìyàn bíi fifteen tó fi dá wàhálà alẹ̀ tó ìròrí yẹn ní ìròrí tí bá sọ pé kọ́ má kọ́ ó lè padà di pé ròrí yẹn á fi chíǹtì tó bá fúyà. làmì ní tẹ̀lé nínú sàwádìí tòun ní ká kọ́ lábẹ́ fóbìnrin wa. àríwá pápá nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́ sọ ilé tí a fẹ́ ọkùnrin àti obìnrin tí wọ́n kọlà fún yẹn bá pàdé tẹ́tẹ́ ní kí wọ́n wẹ̀wẹ̀ jàn náà. eléyìí ni wọ́n máa ṣàfihàn ilẹ̀ hadith ọmọ umm àti ìyá. kọ̀ọ̀bá àjọṣe pé yẹn ní ọ̀rọ̀ nú bẹ̀ẹ́dì nìkọ́sí àti ní àdéhùn tó lálàáfíà wọ́n padà wá ń fi àwọn èyí tó lọ́rọ̀ tó yìí kó fún rilẹ̀ wọ́n ní arábìnrin kan wà ní Madina ní máa ń dábẹ́ fáwọn ọmọbìnrin ní máa ń kọ́ lábẹ́ fáwọn obìnrin àdébí sallallahu alaihi wasallam àkọ́kọ́ láti lè tó o bá fẹ́ dábẹ́ fóbìnrin má gé jilẹ̀ ìyẹn awọ bíbẹ lókè tó o gé أحظى للمرأة وأحب إلى البعد ajẹ́rìí ń jẹ kóbìnrin kò ní jẹ́ kó ya aláfẹ́wọ́ yóò ti tún máa dùn ọkọ rẹ̀ ẹ̀rí ọjà ń fàánì méjì obìnrin pé àìsí bí aṣáájú àti ìmùtí sọ òun ló máa bí wàhálà tá a bá mọ̀ ọ́ sí ká gbọ́ pa àmọ́ ọ́ sí lọ́ba fẹ́ ká dẹ̀ lọ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀. òun lọ́pàá nígbà tí wọ́n ti bẹ́ẹ̀ lọ́gbà ìfúnnú bá a sọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run ti àyàlá rọ́pùmẹ́ta wá sí a. níbi tẹ́sí ní sílànà nẹ́bí ni ṣégun bá a sọ̀rọ̀ ọlọ́ wọn ní bẹ́ẹ̀ tọkùnrin ìyẹn ni pé fíìsì ọkùnrin ṣe fíìsì obìnrin ṣe rí náà tọkùnrin ṣe rí kẹta náà tá a bá ti rí àwọn àlàáfíà àwìn sọ tí wọ́n mọ̀ nípa ìlànà ẹ̀sìn ni tó ti pa gbọ́dọ̀ lò. adé hadith yìí ìyẹn hadith àyíṣà tá a kọ́ bá bọ́ wáyà òun ní tó ń fi tàfihàn lẹ hadith èyí tó ìpínyẹn náà fún lọ́rọ̀ nù ìyẹn hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu wọn lò jíjẹ Ọlọ́run sallallahu alaihi wasallam ńkọ fóbìnrin tí máa ń dábẹ tí máa ń kọ lábẹ fáwọn obìnrin pé fa ashmi rọ ajé díẹ̀ níbẹ̀ ni òun ọlẹ tó nìyíkì má ti torí yẹn ni oníjẹ gómìnà ìyàtẹ o yóò sì tún jẹni tí wọn máa ọkọ rẹ ìlú àdàlọ ẹ wàá rí àlàyé hadithi ọwọ àwa ń mẹgbà wá mi tẹgbà yẹn sálàyé pé nígbà tí àwọn obìnrin táwọn náà ṣe hijira láti Mẹ́kà lọ sí Madina ọ̀kẹ́ ń bá àwọn ìyàwó àtẹ́gì sallallahu alaihi wa sallam wa táǹkì ní Ummu Habibata. ọmọ àbíbátà yìí òun náà ni wọ́n ń ní rọ́pìlátù bíntu àbísùfìyàn rọ́múlàdì ọmọ àbísùfìyàn. ọ̀kẹ́ lára àwọn ìyàwó àtẹ́bí òun náà wà náà tó ṣe é ní ọmọ àbídà òun ní wọn máa fáwọn ọmọbìnrin ìgbà tó ti tẹ bá wá rí ni fi hùwà fi kátó dé màdínà bó o tún ṣe é sì sí i kọ́rọ́ tí mo hàbíbà ọ̀dà òun ni pé ó ní bẹ́ẹ̀ ni rẹ̀ òjíṣẹ́ ọlọ́run àyàfi tọ́ba jára mú lóhùn tọ́ba jára mú tó o bá bọ̀ fún mi nípa rẹ̀ á sì ní mi ní sí ni ìwọ ọ̀gá wa ọkọ mi tó gbogbo ayé gbogbo mùsùlùmí ayé tọ́ba sọ pé a má ṣe mọ́tò ní àárọ̀ màá bal huwa halal iṣẹ́ tó ṣe tó ń kọ́ la fẹ́ fómìnrin yẹn ẹ̀tọ́ ni o ṣùgbọ́n súnmọ́ mi súnmọ́ mi kí n ṣàlàyé mọ́ kí n kọ́ bó ló ti máa dé àgbọ̀yẹ káwọn yẹn lọ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ ní ó kéré ní ẹni tọ́mọ̀ ṣe ń tó sọ wọ́n lọ kẹ́kọ̀ọ́ pa ẹ̀ nítorí lánà ẹ̀sìn ni tá fi mọ̀ pé mùsùlùmí léèyàn ni wọ́n nígbà tí mo Habiba wá sọmọ́ jìjọ́ ọlọ́run sallallahu tọ́ba ti fẹ́ ṣiṣẹ́ rẹ tó ń ṣe yẹ tọ́ ọlọ́fẹ́ máa kọ́ la afẹ́fóbìnrin má rẹ o ti gé awọ tí ń ara ìdánimọ̀ obìnrin yẹn tó bá gé wọlé òun ní òjò kí obìnrin yẹn kò ní jẹ́ ya aláṣẹ́wó á sì jẹ́ kí ọkọ rẹ̀ ó ti kí ni ọkọ rẹ̀ ó gbádùn rẹ̀ ẹ rí eléyìí ó máa kéré lẹ̀ ẹ̀wọ̀n tí a yọ ọlọ́run wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ́dọ̀ ọlọ́run sẹ́lá ń ké sí àwọn obìnrin àǹkọ́ọ̀rù àkókò gbajúmọ̀ lásìkò rẹ̀ gan àwọn obìnrin àǹkọ́ọ̀rù máa máa kọ́ ládẹ́ fáwọn obìnrin ìwà ń kọ́ mọ́ igbe ẹ̀rọ rẹ̀ ńlẹ̀ sí ẹni o ẹ má jẹ òjìlẹ̀ o ìwà dọ̀lá àwọn ẹ̀gbẹ́ wa dá kó wáyé òun ní jẹ́ òye wa wípé àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àrẹ̀sẹ́lá ní ń pèpè lọ síbi ká dábẹ́ fún obìnrin ṣùgbọ́n lẹ̀ kán náà ní tún kọ́ni lẹ́kọ̀ọ́ ìgbé dábàá mi dábẹ́ fúnbìnrin ká má lè kó jìnlẹ̀ ju o. ó dẹ̀ ṣàlàyé ìdí pàtàkì tó fi sọ yẹn nínú ọ̀rọ̀ tó kéré tọ́rọ̀ náà ti jọrọ̀ ọmọ àjíṣà tó jéèmà ó sì wà ní jàwámi ẹ̀kẹ́lì àwọn ọ̀rọ̀ díẹ̀ dáhùn sọ́lá máa ń sọ nítumọ̀ rẹ̀ máa ń tóbi tọ́sọ̀ yìí pé obìnrin tí wọ́n bá sọ làkókò ní aláṣẹ́wó tí wọ́n bá bẹ̀ pàṣẹ ju kọ́ ilà yẹn tí wọ́n gé wọ́lẹ̀ jù ọkọ rẹ ó sì kiri o á nífẹ̀ẹ́ rẹ dáadáa ìyẹn ni pé yóò máa ní ẹ fílì yóò máa ní ìfura mọ ọkọ lára ìdádọ́lá eléyìí ní ìlànà anábì sallallahu alaihi wasallam nínú àwọn súnà tó wà ní islam àbùgbọ̀dọ̀ pàṣẹ nítorí ọ̀rọ̀ ẹnìkan yóò dá àbá àgbọ̀ kọ́dà kọjá dọ́kítọ̀ èmi dé kákẹ́tẹ̀lé ìlànà èyí tá anábì sallallahu alaihi wasallam tó fi lélẹ̀ nípa rẹ̀ yá ìbádọ́lá tábà wá kọ́lá yẹn ìgbò láàpọ̀ oníkèdèkè àsìkò ṣùgbọ́n àdé àwọn ìgbà wá kẹ́tọ́ wá ìyẹn hadith jáde rọ̀jẹ̀ lọ́hùn sọ̀rọ̀ àdé wọ́n lè títọ́ lọ́hùn sọ̀rọ̀ lọ́hùn àdùnsẹ́lẹ̀ ọ̀pẹ̀rẹ̀ sọ́nà ẹ̀rẹ̀ àfihàn wọ́n hasan àti hussein ó ti dábẹ́ fáwọn méjèèjì nígbà tó di ọjọ́ gbèsè eléyìí wá ní àlùmọ́ ìjẹ́mú ìtọ́lárọ̀ bákan náà hadith abdullahi ibn abbas kan bẹ ká tẹ níyẹn lọ́rọ̀ ní oṣù bá alágbára tábà mélé yìí náà tó pa pọ̀ mọ́tọ̀ níyẹn náà sọ wípé nínú sẹ́ta máa séjọ́ keje òun ni ká kọ́ lábẹ́ akọ́ fún ọmọ bàbá jẹ́ pàpà jùlọ ọkùnrin nítorí bí ọ̀rọ̀ ọdún wa lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ìlera níbi obìnrin ara rẹ̀ lè kéré jù níbi pé àṣìṣe tí a ń sọ́ra fún yẹn kò lè wáyé tọ́mọdé àti máa yára kọ́ fún ọmọbìnrin ẹ̀kọ́ tá a tẹ̀lé nípa rẹ̀ yẹn sódà tára rẹ̀ yóò fi hàn sódà tàbí ní fi àtẹ́jú bọ́ yóò fi padà di ìṣòro yìí tó fi pé à ń sọ́ra fún. èmi dé àkókò tó ga jù ká lè fi kọ́ láyé òun ni pé kó tó di pé ọmọ ń bàlágà ọ̀yẹ́ ká fi kọ́ láyé. ìyá ìbádọ́lọ̀ ẹ̀yẹ́ rúṣin ọlọ́run ọba èyí tẹ́ jẹ́ bàbá èyí tẹ́ jẹ́ ìyá òjúṣe wa ni ká ojúṣe wa ni ẹ̀rí kọ́ wá ní hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhu wa ibi kullukum ra'i wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. wọ́n á bí iná ẹgbẹ́ ilẹ̀ kọ́mọ yín lẹ̀ tó fi aláṣẹ́wó lórí ọ̀rọ̀ sọ fún tọ́tọ́ tó ń gbòòrò. tọ́lọ́ ọmọ náà bá kọ́ là ni. ọ̀rọ̀ anábì ọ̀rọ̀ ẹni tó padà tẹlifí bá tún sáwọn ògbìyànjú síwájú á tún bọ́rọ̀ bí wàá lọ́yà tó káwọn àwọn èyí tó ń ta kù tí wọ́n sọ. torí bẹ́ẹ̀ ojúṣe wa ni ká ti wọ́n tẹ́sí pa wá láti ẹ̀ nítorí àǹfààní tó wà mẹ́. أنبي الله سبحانه وتعالى اللهم اجعلنا من القائمين على دينك وشرائعك وسنة نبيك حق القيام ومنها قتال الأنثى برحمتك يا أرحم الراحمين